ẹ̀yin èèyàn ilé èyí tó lágbára o wọ́n ní Queen Naomi ń sùn o wọ́n ní wọ́n bá gbọ́ ìpè pé kí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà wọ́n ní bí Queen Naomi ṣe rọ̀jò àwọn ogun ọ̀run sí inú palace nìyẹn o ìgbà tí wọ́n máa jí kàyéfì ló jẹ́ pé pé olóńgbò twenty one wọ́n ní wọ́n ti jóná wọ́n ní gbogbo palace ń fún olóńgbò bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé mi ìbá kábíyèsí gbénu palace òbọ̀ nǹkan tá à ń gbọ́ là ń torchlight sí wọ́n ní gbogbo palace kún fún olóńgbò tó ti jóná tó wá lójú ni pé àwọn tí ara wọn ò yá nínú àwọn tí àdúrà yìí bá wọn ni wọ́n gbé wọn lọ sí hospital ńgbà tí wọ́n jí ṣùgbọ́n wọ́n ní àwọn méjì wọ́n ní wọ́n jọ Ọlọ́run nípè nínú wọn ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ò ní nǹkan tí à ń gbọ́ yìí tó ń lọ lórí social media a ní ká mọ wá fún yín àtìgbà tí Queen Naomi ti dé inú pálàsì ò ní gbogbo àwọn èèyàn yìí ni wọ́n ti fẹ́ kí wọ́n wà nínú pálàsì o wọn ò fẹ́ kí wọ́n return sínú palace ó ń bí wọn nínú bí wọ́n ṣe wà nínú palace nítorí pé ìjà tí Queen Naomi dojúkọ spiritual battle ni o kì í ṣe ìjà kékeré rárá gbogbo àwọn èèyàn tó dẹ̀ wà nínú pálàsì tí ọ̀rọ̀ yìí ta bá ò ó jẹ́ kí wọ́n máa gbé wọn lọ sí hospital lẹ́yọ kọ̀ọ̀kan nítorí wípé wọ́n ní bí a ṣe gbọ́ ò wọ́n ní àtìgbà tí kábíyèsí ti gbé ìgbésẹ̀ pé kí Queen Naomi dúró sí royal mansion àtìgbà yẹn ni wàhálà àti ìdààmú yìí ó ti bá àwọn èèyàn yìí ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí kí yín ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola TV. Mashola G's TV ń TV adúpẹ́ adúpẹ́ adọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láńlá. bí a ṣe gbọ́ nìyẹn èèyàn ara lé tí wọ́n ní tí wọ́n ní àwọn olóńgbò yìí ti jóná rá tí wọ́n wà roasted o tí ó surprise gbogbo àwọn ènìyàn ẹ pé lóru ariwo ni wọ́n ń gbọ́ tí àwọn ológbò tí wọ́n ń ké nínú ààfin bàbá wa allegedly bí a ṣe gbọ́ ò kò yé mi wípé kí ló dé tó jẹ́ pé àtìgbà tí Queen Naomi ti return sínú palace ni wàhálà ti bá àwọn èèyàn yìí ṣé èèyàn lè dojú ìjà sí ẹ̀mí mímọ́ ni ṣé èèyàn lè dojú ìjà kọ ẹ̀mí mímọ́ ni because kò yé mi ọmọ kékeré lè gbógun tìtó yìí ọmọ tó thirty years old ní gbogbo ẹ̀yin èèyàn yìí lè gbógun tì kí ló wà nù í pé kíkọ Naomi padà wá sínú palace kó dẹ̀ wá dúró tọkọ ẹ̀ kí ló wà nù ẹ̀ kò dẹ́ṣẹ̀ kankan kò ṣẹ̀yàn kankan jẹ́jẹ́ ló máa ń lọ nítorí pé ó ti wá ní olúwa ẹ wá ń gbógun tì í ṣé òkùnkùn ó lè borí ìmọ́lẹ̀ ni ṣókùnkùn lè borí ìmọ́lẹ̀ ni òkùnkùn lè borí ìmọ́lẹ̀ nítorí pé orí òótọ́ ló wà ó dẹ̀ ń ké pe ọlọ́run ọba ọlọ́run ọba á máa gbé lékè ni kò sí nǹkan tí ẹ lè ṣe fún Queen Naomi ní agbára Ọlọ́run, ó máa borí gbogbo yín pátápátá. Bí a ṣe gbọ́ nìyẹn ó tán arábìnrin kan nínú wọn o, wọ́n ní ṣe ló ń pariwo, ló ń pariwo Queen Naomi o, pé kí Queen Naomi jọ́ o, kí Queen Naomi tú òun sílẹ̀ o, kí Queen Naomi ṣàánú fún òun, màá mú wá nínú next gist. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o òkè òkè ni ọlá yín á máa lọ bí àṣegbọ́ àlẹ́jìlì ni mo wá fún yín omi ò bá kábíyèsí gbénu palace o nǹkan tá a gbọ́ làwa torchlight sí gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere gbogbo ẹ̀yin old subscribers àti ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV akínyín ẹ ṣé ẹ kú àdúrótì ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. please share this video like and subscribe god bless you all